alákọ̀ọ́kọ́ ná gbogbo nǹkan tí lè rọ sọ yìí kò ti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wá nítorí wípé ànábì Muhammad ó ní òpin àwọn ànábì alukuraani ó ní òpin àwọn tírà Allah ò ní gbé ẹnìkankan dìde mọ́ lẹ́yìn ìpapòdà ànábì tí yóò tún wá máa bọ́ onítàn sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tílẹ̀rọ kọ sínú ìwé ìpátá ẹni tó bá gbà ní òdodo onítọ̀hún ti di kèfèrí ìlẹ̀rọ fúnra rẹ̀ kèfèrí ni kì í ṣe mùsùlùmí tó bá já sí pé a bá wà ní orílẹ̀-èdè ìsìláàmù ni irú ẹni yìí ìjọba ò mú pamọ́. wọ́n sọ pé kó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ tí ó bá takú tó bá takú pé sọkúsọ yìí náà lòun ò máa sọ orí ẹ̀ lòun sì dúró lé ìdájọ́ ikú ni ìdájọ́ rẹ̀ gbogbo ẹni tó bá ti yanu sọ pé ọlọ́run tó gbọ́ òun sọ̀rọ̀ yálà lójú ayé tàbí lójú àlàá. tàbí ẹni tó bá sọ pé ọlọ́run rán màláíkà sí òun láti wá jíṣẹ́ fún òun irú ẹni bẹ́ẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà ìsìláàmù ní orílẹ̀-èdè ìsìláàmù ó ti jẹ̀bi ikú. àwọn tí wọ́n dánrú ẹ̀ wò lójú ayé àwọn sàábé tí wọn ò tù bá orí wọn kúrò lọ́rùn wọn àmọ́ orílẹ̀-èdè tá a wà yìí ó jẹ́ orílẹ̀-èdè orílẹ̀-èdè kan tí ìgbàláyè ti wà fún wèrè láti pèrè lọ́lọ́run tíjọba ò sì ní rí sí nǹkan tí ò dáa. nípa bẹ́ẹ̀ ọwọ́ ìjọba nìdájọ́ wà àwo ò lè ṣe ìdájọ́ ìdájọ́ tí sẹ̀rí àgbékalẹ̀ fún ìlẹ̀rọ̀ kò sí ní ọwọ́ wa ṣùgbọ́n wọn tá a lè sọ ni pé kẹ́nikẹ́ni má lọ bá ìlẹ̀rọ̀ tó ń tọ̀ wọn ò bá ti fẹ́ ba ẹ̀sìn rẹ̀ jẹ́ ẹni tó bá lọ bá ìlẹ̀rọ̀ tó gbàfà fún ìlẹ̀rọ̀ ìbá àkírun ìbá àgbàwẹ̀ ń bẹ wọ́n ní wọ́n ń kọ́ kùránì ń bẹ kùránì tí wọ́n ń kọ́ tí wọ́n ti gbé sí kan náà pẹ̀lú ọ̀rọ̀ wóróworó yìí kò nítumọ̀ sí wa. nítorí náà kó sọ ara rẹ̀ kẹ́ má lọ bọ́ sọ́wọ́ ti ti náà rẹ̀ dì lórí ọ̀rọ̀ ẹ̀sìn. bí kó rí ìdáǹdè lọ́wọ́ àwọn àlìjẹ̀nù tó kó bá a tó bá kú sórí ẹ̀ ó kú sípò kèfèrí. kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ lórí irú àlámọ̀rí báyìí. kò sí onímọ̀ ẹ̀sìn wa kan tó yapa ìdájọ́ tí ń bẹ fún irú ẹni báyìí. nítorí náà má bà ẹ̀sìn rẹ jẹ́ o nítorí ìlẹ̀rọ̀. má lọ bá ilẹ̀ rọ̀ má gbàfà fún ilẹ̀ rọ̀ takété sí ilẹ̀ rọ̀ wábi tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ̀ yanjú o ò lè rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lọ́dọ̀ aláìmọ̀kan ẹ rí i pé nínú àwọn àlá rẹ̀ jákujáku tá a kà òun náà gbà pé aláìmọ̀kan lòun nítorí náà má lọ bá aláìmọ̀kan so ẹ̀yin tí ẹni tó bá ní ìbéèrè báyìí àǹfààní ti wà fún wa báyìí láti béèrè béèrè lórí àwọn ọ̀rọ̀ yìí ẹni tó bá sì ní ọ̀rọ̀ kan tàbí òmíì tó fẹ́ sọ òun náà láǹfààní láti sọ láàrin ìṣẹ́jú péréte. nọ́mbà tí ẹ sì fi pè wá sórí ètò ó ń bẹ ní ojú sẹ́ẹ̀tì yín bákan náà. ẹni tó bá ní ìbéèrè ó béèrè o a ti fi ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ gúnbì kan báyìí o ohun tó o fẹ́ mọ̀ nípa rẹ̀ a ti sọ fún ọ o. kákàn mọ́ pé ìlẹ̀rọ̀ ní kèfèrí láì sọ ìdí tó fi jẹ́ kèfèrí ó ní gbogbo ń ta kàgáde yìí o. kìí ṣe pé a fi àsìkò wa ṣòfò bí kò ṣe pé ó di dandan fún wa ẹni tá a bá pè ní kèfèrí ká sọ ìdí tó fi di kèfèrí. nítorí tí wọ́n bá bi ọ́ léèrè pé kí ló ṣe gan-an ìwọ náà lè sọ pé n tó ṣe rèé so ẹnìkan ti ń pè wá báyìí. naam wa aleykum salaam rahmatulah. Okay. Okay. Kí ni ìbéèrè kejì? ok oníbèrè béèrè pé ẹni tó bá rẹ̀ lọ́dọ̀ ìlẹ̀rọ̀ tí ó sì mọ̀ nípa gbogbo àwọn nǹkan tá a kà jáde yìí ọwọ́ á wà ń bẹ̀ títí ọ̀padà kú ń bẹ̀ ni tàbí ọgbà bẹ̀bọ̀ sálíkì yàámà ni kí ni ìdájọ́ rẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tí àìmọ̀kan àìmọ̀ kò tán tí àìmọ̀ kò jí àwáwí fún. gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ kí ni ń jẹ́ Islam kí ló sì ń ba Islam jẹ́ mùsùlùmí tí ó bá mọ ń ba Islam jẹ́ tó bá wá wà nù jẹ̀mọ́ kan tí wọ́n ti bà ìsìláàmù ara wọn jẹ́ kò ní àwáwí wájú ọlọ́run ẹ̀sìn tiẹ̀ náà ti bàjẹ́ ná. tí ọba kúlé lórí tó bá fi túbá ọ̀wá àsìkò tó fi gbàfà fún ẹni bí eléṣù lábúlé ọ̀wá àsìkò tó fi gbà fún yẹn kò sí kò mùsùlùmí àmọ́ tó bá ti padà túbá tó ronúpìwàdà tó sì lòdì sí irú ẹni yìí tí í ṣe ìlẹ̀rọ̀ nígbà náà yóò máa jẹ́ mùsùlùmí. àmọ́ tí ọ̀bà tó bá tó bá bá bẹ́ẹ̀ kú tó bá bá bẹ́ẹ̀ kú ó ti kú sípò kèfèrí nìyẹn o torí pé gbogbo mùsùlùmí ó mọ kí ni jẹ́ Islam ó sì gbọ́dọ̀ mọ kí ni bà Islam jẹ́. ọ̀kan nínú nǹkan tí ń ba ìsìláàmù jẹ́ òun ni Kíyàn sọ pé ọlọ́run bòun sọ̀rọ̀ Kíyàn sọ pé ọlọ́run tún sọ tírà kalẹ̀ fún òun irú eléyìí tí ìlẹ̀rọ ń sọ yìí àti gbogbo àwọn irọ́ oríṣiríṣi tó ń pa mọ́ àlọ́ yìí ó ti gbéyàn kúrò òun Islam pátápátá tọ́lọ́n bá fẹ́ kí onítọ̀hún tọ́ bá túbá alihamdulilayi tọ́lọ́run bá fẹ́ jọ ń tàn níyà kò ní túbá tí ó fi kú so àwọn tí wọ́n ti kú síbẹ̀ wọ́n kú sípò kèfèrí ni o mi ò mọ̀ kì í ṣe àwáwí fún wọn o ta ló ní kó o mọ̀mọ̀ òun ṣẹ̀sìn ọ̀wá ọmọ tí ó gbé ọ jáde kúrò nú ẹ̀sìn ìyẹn kì í ṣe àwáwí pàápàá bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. nítorí bá tún ní ìbéèrè béèrè o alẹ́ òní ni alẹ́ àlàmísì gẹ́gẹ́ bí a ti sọ síwájú. mọ́júmọ́ yìí lágbà lájẹsàárì àwẹ̀ twenty eight ẹ wá ti pé twenty seven ọ̀la láwàá gba àwẹ̀ twenty eight. Allah tó jẹ́ kí a rí bẹ̀rẹ̀ Ramadan náà kọ́ má ṣe parí ẹ̀ ní èèwọ̀ fún ẹnìkọ̀ọ̀kan. déètì òní báyìí òní twenty eight a ti twenty seven bọ̀ sẹ́yìn. àwẹ̀ tá a fẹ́ gbà lọ́la ní twenty eight báyìí. Allah tó wá ṣe ìbẹ̀rẹ̀ àwẹ̀ náà tó ṣe ní àǹfààní fún wa tó fi ṣe ìkẹ́ fún wa kí Allah kó ṣe ìparí ẹ̀ náà ní oore fún wa o. ẹnìkan béèrè béèrè pé kí ni ìjọba Ọ̀yọ́ ṣe ti fẹ́ ṣe lórí àwọn tó wà ní ìgbèkùn ìlẹ̀rọ̀. ẹ rí i pé ní àná mo sọ̀rọ̀ kan tàbí níjẹta wípé aspect méjì ni aspect ìdẹ̀rọ̀ aspect àkọ́kọ́ òní aspect bó ṣe bẹ̀sìn jẹ́ mọ́ra ẹ̀ lọ́wọ́ tó sì sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ di kèfèrí aspect kejì òní aspect tá a lè pè ní abuse of human rights abuse of human rights. lílo ẹ̀tọ́ ọmọnìyàn nílòkulò gbígba ẹ̀tọ́ ọmọnìyàn kúrò lọ́wọ́ rẹ̀ mo lérò pé aspect yẹn òun lọ́kàn ìjọba Ọ̀yọ́ state lórí ìjọba Ọ̀yọ́ state kò sí ń tọ́kàn pẹ̀lú pé rẹ̀ ní ohun tó bá wù ọ́ ló lè pera lọ́yọ́ state láti ara ẹ pé wọ́n state. yàtọ̀ sí gómìnà tí wọ́n dìbò fún tó èèyàn bá àpẹẹrẹ lọ́lọ́run lọ́yọ̀ state ó lọ ìbá àpẹẹrẹ mọ̀láìkà lọ́yọ̀ state àbí nàìjíríà gan at large déédéé ìjọba nàìjíríà ni ìjọba nàìjíríà ò ní bẹ́ẹ̀ kankan fa wàhálà tó bá pẹ̀rẹ̀ lọ́lọ́run àbọ̀pẹ̀rẹ̀ lánàbí àbọ̀pẹ̀rẹ̀ ní àwọn orúkọ kàbìtìkàbìtì táwọn èèyàn máa ń pera wọn. however kéèyàn máa tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú kọ gba ẹ̀tọ́ wọn kúrò lọ́wọ́ wọn ẹ̀tọ́ ìjẹ́ ọmọnìyàn wọn irú ẹni bẹ́ẹ̀ ó kíjọba orí sí i ó kíjọba ti lọ ṣe àyẹ̀wò ibi tí ilẹ̀rọ wà ṣebí wọ́n ṣe àyẹ̀wò sẹ́ńtà àwọn ọlọ́rẹ. ṣebí wọ́n lọ ọbẹ̀ yẹn ẹ̀ẹ́n kí wọ́n lọ sẹ́ńtà ìlẹ̀rọ náà kí wọ́n wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n sì ti sásàálà kúrò níbẹ̀ kíjọba ó bi wọ́n léèrè nǹkan tójú wọn rí níbẹ̀ nígbà náà ni wọ́n mọ̀ bóyá ìlẹ̀rọ ti lu òfin ìlú tàbí ó ti dá àwọn ọ̀ràn tó jẹ mọ́ kí wọ́n fìyà ẹ̀ jẹ lábẹ́ òfin ìlú. so ní abala títẹ̀sìn bó ṣe bẹ̀sìn jẹ́ abala abẹ̀ yẹn ni àwa sọ àwọn wóróworó rẹ̀ tó sọ tó bẹ̀sìn jẹ́ mọ́ lọ́wọ́ làkóbọ́ ọ̀tà yìí. ní abala bó ṣe sọ̀yàn dẹ́rú. So, táwọn èèyàn ń kú sí inú igbó rẹ̀ òun nìkan ní ń dá ọlá jẹ ń bẹ̀ àwọn ìyókù sì ń jẹ̀yà ó yẹ kíjọba Ọ̀yọ́ state kí wọ́n rí sí i tọ́ba gá sí pé lódodo níjọba Ọ̀yọ́ state ni ó ṣe àkọlé kan ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀tọ́ aráàlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. so kíjọba kí wọ́n dìde sọ̀rọ̀ náà òjò báyẹn lọ. kí tún ní ìbéèrè mi tó ń bẹ́lẹ̀. What can make one leave the region of Islam? kí ni nǹkan tó lè mú kẹ́nìkan fi ẹ̀sìn sílẹ̀ bóyá tó sì fẹ́ sọ ni pé kí ni nǹkan tó ń ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ kí ni àwọn abẹ̀sìnjẹ́ àwọn abẹ̀sìnjẹ́ wọ́n pọ̀ àwọn abẹ̀sìnjẹ́ àwọn nǹkan tí ń ba ẹ̀sìn jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ pọ̀ ohun tó kó tán ni pé máa ra rẹ ní akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó o sì wà pẹ̀lú onímọ̀ ẹ̀sìn tó jẹ́ alùsùnà wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tí ń bẹ̀sìn jẹ́ ìyẹn kọ́kọ́ jẹ́ àmọ̀ràn àkọ́kọ́ mọ́ra rẹ ní akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ò lè ṣe ẹ̀sìn ìsìláàmù láì mọ nǹkan tí ń bà á jẹ́ torí àpèjúwe ẹni tó fẹ́ ṣe ìsìláàmù tí ò sì mọ tí ń bà ìsìláàmù jẹ́ àpèjúwe ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sàlùwàlá láti kírun àmọ́ tí ò mọ nǹkan tí ń ba àlùwàlá jẹ́ sẹ́yìn ẹyẹ yín báwọn gbogbo ẹni tí ń sàlùwàlá ló gbọ́dọ̀ mọ̀ pé lẹ́yìn àlùwàlá tó ń bá só àlùwàlá ti bàjẹ́ lẹ́yìn àlùwàlá tó ń bá ṣègbọ̀nsẹ̀ àlùwàlá ti bàjẹ́ lẹ́yìn àlùwàlá tó ń bá sùn àlùwàlá ti bàjẹ́ lẹ́yìn àlùwàlá tó ń bá jẹ ẹran ràkúnmí àlùwàlá ti bàjẹ́ lẹ́yìn àlùwàlá tọpọlọ bá yẹ, tàbí tó bá dákú àlùwàlá ti bàjẹ́ now ìsìláàmù náà wá ní nǹkan tí ń bàjẹ́ àkọ́kọ́ nínú rẹ̀ ni ẹbọ ẹbọ irú lẹ̀rọ ní ìsìn ẹlẹ́bọ ni nítorí wípé gbogbo nǹkan tó ń sọ yìí pátápátá ó jẹ́ ìbáṣepọ̀ láàrin òun àti àwọn àlìjẹ̀nu tó ń pè tó fi ń ṣiṣẹ́. ẹ̀ńbàṣì ti ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ ni. lẹ́yìn náà idán ó jẹ́ ọ̀kan pàtàkì inú tí ń ba ẹ̀sìn jẹ́. àwọn tí wọ́n ń lọ sí ọ̀dọ̀ ìlẹ̀rọ̀ ó ń dán wọ́n ẹlòmíì tán bá mu kúrò ń bẹ́ẹ̀ yóò tún sá padà lọ ọbẹ̀ torí wípé ó ti dán kò dá nílà káyé tiẹ̀ mọ́. so idán ó jẹ́ ọ̀kan pàtàkì nínú nǹkan tí ń bẹ̀ sí jẹ́ so ó ti kò lé ìlẹ̀rọ̀ lórí. bákan náà ni pé àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì tílẹ̀ rọ̀ ń sọ wọ̀nyí pé ọlọ́run bóun sọ̀rọ̀ pé ọlọ́run fún ara ẹ̀ ní bòun sọ̀rọ̀ òun ló yan òun ní àlífà àwọn ọ̀rọ̀ yẹn ó ti bà ẹ̀sìn jẹ́ mọ́ lọ́wọ́ torí pé ẹnìkan kò láǹfààní sí ìbánisọ̀rọ̀ mọ́ láàrin òun àtọ́lọ́hun ọ̀rọ̀ tọ́lọ́n bá fẹ́ báyé sọ ọwà ní kùránì àlàyé rẹ̀ ọwà ní àdìsá níbí so ẹnikẹ́ni tó bá tún sọ pé òun kọ́lọ́hún bòun sọ̀rọ̀ kọ́tẹ̀ tó wá kọ ìkọkúkọ yẹn jáde báyìí ti bàjẹ́ láàrin yìí mo tún bá fẹ́ fún wa ní àkíyèsí kan lórí ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ ẹ rí i pé tí à ń kí ìlẹ̀rọ̀ abala kan bẹ̀ ni kí ni orúkọ ìlẹ̀rọ̀ orúkọ rẹ̀ ni nájímù ọmọ ìlẹ̀rọ̀ ok nínú ọ̀nà tá a gbà mọ̀ pé ọlọ́run ò bá arákùnrin sọ̀rọ̀ yàtọ̀ sí wípé ẹ̀rí wà lọ́tọ̀ pé ọlọ́run ọba ò ní bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́ lẹ́yìn alukurani àti lẹ́yìn anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nǹkan tọ́lọ́ ń fẹ́ báyé sọ ó ti sọ Ká kálọ́mọ̀ kàǹkà náà ló kù òun náà sì ni kùránì tí àdìsí ànábì tó tọ́ tó wá jẹ́ àlàyé kùránì yàtọ̀ sí yẹn tẹ́ ẹ bá gbogbo àláburúkú tílẹ̀ rọ̀ kójọ yìí ohun tí ń bẹ̀rẹ̀ náà ni pé mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ ìbéèrè ni pé ta ló ń jẹ́ ìlẹ̀rọ̀ bàbá rẹ̀ ló ń jẹ́ lẹ́rọ̀ nájímù lórúkọ tiẹ̀ ọba adẹ́dà tó bá fẹ́ bá ẹ̀dá sọ̀rọ̀ kò ní fi ókọ ọmọ bàbá pé ọmọ nínú àlùkùránì nígbà tọ́lọ́hún fẹ́ bá ànábì Musa sọ̀rọ̀ ó Musa nígbà fẹ́ bá Isa sọ̀rọ̀ Isa. Musa ní bàbá Isa níyà kò sọ pé ya Mariama ńgbọ́n lọ́n fẹ́ bá Ádámà sọ̀rọ̀ ó ní ya Ádámà ńgbọ́n fẹ́ bá Ibrahim sọrọ ó ní ya Ibrahim ńgbọ́n fẹ́ bá anabi wa sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ó ní ya Nàbíyà níbòmíì ya Muhammad so orúkọ ẹni tọ́lọ́ ń fẹ́ ránṣẹ́ gangan lọ́lọ́run ó pè é. tọ́lọ̀ ń bá fẹ́ràn ẹ̀dá kan ṣẹ́ kì í ṣe pé yóò mọ̀ fi ókọ bàbá rẹ̀ pé gbogbo ń tá a kà pátá nínú ìwé ìlẹ̀rọ̀ orúkọ bàbá rẹ̀ ni wọ́n fi ń pè orúkọ tiẹ̀ gangan ni nájímù iyì so ohun tó yẹ kí ó máa wí ni mo gbọ́ ohun kan pé mo lálàá pé mo gbọ́ ohun kan pé. bọ́ nájímù iyì ọlá mo lálàá pé mo gbọ́ ohun kan pé nájímù iyì ọlá torí kọ tiẹ̀ gangan ni nájímù àmọ́ nítorí pé èṣù ló ń bá a sọ̀rọ̀ èṣù ló ń bá a sọ̀rọ̀ ohun tẹ́sù àmọ́ bàbá rẹ̀ ló ń jẹ́ ilẹ̀rọ̀ tó ká ti bẹ̀yẹn náà kákíyèsí wípé arákùnrin yìí o òpùrọ̀ ni ọlọ́run ọba kì í fi ó kọ bàbá nìkan pé òjíṣẹ́ rẹ̀ orúkọ ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ orúkọ ẹ̀ ni ó pè bí ọba tiẹ̀ wàá fowó kọ bàbá rẹ̀ kún o yóò ṣàfihàn rẹ̀ àmọ́ orúkọ ẹ̀ńtọ́lọ́n fẹ́ ránṣẹ́ orúkọ tí wọ́n sọ ọ́ ní ọjọ́ ìbí rẹ̀ lọ́lọ́wọ́ fi pè onítọ̀hún so gbogbo gbólóhùn mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ so ó sì ti sọ nínú àlàabù rẹ̀ wípé sámọ̀ ó jábọ́ mò ń retí kí sámọ̀ ó jábọ́ láàárọ̀ ọ̀la. Ró ti gbọ́ gbogbo tí mò ń sọ yìí, ó ti gbọ́. so kí sánmọ̀ jábọ́ lọ́la kárí. náà aleykum salaam. mi ò rí oúnjẹ rẹ láti jẹrin o. irú kan náà ni gbogbo wọn irú kan náà ni gbogbo wọn àti Mirza Gulam Ahmadu tó dá ìjọ yà sílẹ̀ àti seo Tìjání tó dá tọ̀ríkọ̀ Tìjáníyà sílẹ̀ àti ilẹ̀ rọ̀ òpùrọ̀ jọ ń gbogbo wọn ṣùgbọ́n òpùrọ̀ wọn a máa ya wèrè jura wọn lọ ọ̀nà tí ilẹ̀ ọ̀tún were wèrè tiẹ̀ ó tún lágbára ni ó ni kọ́lọ́wọ́ là wà ń ni. kò sí tí mo fẹ́ fi kí n parọ́ mẹ́rin kankan sí náà nígbà tí èdè mo fẹ́ gbowó ń mo fẹ́ fi kí n parọ́ mọ́ pé ó sọ báyìí ó sọ báyìí kò tí mo fẹ́ nínú ìwé wọn náà mo ti máa ka ọ̀rọ̀ wọn jáde nígbà tí màá sọ̀rọ̀ Mirza Gulam Ahmadu ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn inú ìwé wọn náà ni mo ti kà jáde náà rẹ̀ òun náà lọ́lọ́run òun náà lánàá bíi òun náà sọ pé òun dáa gbogbo àwọn ànábì ọlọ́run lọ òun náà sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ àbí òun tiẹ̀ tún sọ pé fi bò ń sọ̀rọ̀ èdè Punjabi èdè Hindu èdè English èdè ara èdè Heberu àti èdè larubawa. òun náà kó gbogbo rọ yẹn òun náà kó jọ àwọn kan tẹ̀lé lẹ́yìn tí òsì jáde náà dé òun náà parọ́ ọ̀nà ní sọ́tìlì fàátì kìí ṣe gbálù kùránì abẹ́rẹ́ gaba ń ọ̀nà ní bá ti wojú òun lásán yọ wà lìjẹ́ náà láì sí roṣẹ́ gbogbo àwọn èèyàn wọn yìí àṣetánì ni wọ́n àṣetánì ò ní wọ́n ìṣòro táwa mùsùlùmí ní ni pé a fẹ́ ṣe Islam ṣùgbọ́n a fẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ tó bá ti fẹ́ ṣe Islam tí ò fẹ́ kẹ́kọ̀ọ́ yóò máa bọ́ sórí ọwọ́ àwọn èṣù láàlú wọ̀nyí ni bí ọ̀bọ̀ ọbẹ̀ láràn yóò bọ̀ bẹ́ẹ̀ lónìí nígbà tí o ti sẹ́kọ̀ọ́ kíyàn bá alẹ́kọ̀ọ́ ni kíyàn lọ ibì kan kẹ́nìkan wá pèrè ní àlìfà gbogbo ayé fún ọ só ò ní sákò ń bẹ́ àmọ́ ńgbà tí ìwọ gẹ́gẹ́ fara rẹ ọ mọ implication ewu tí ń bẹ níbi kíyàn pèrè ní àlìfà gbogbo ayé ọ mọ ewu tí ń bẹ níbi kíyàn sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ ó mẹ́wu tí bẹ níbi kíyàn sọ wípé òun àtànẹ́bì àwọn jọ wà nípò kan náà ni nígbà táwọn èèyàn ò kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn ò kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ni ohun tó ń mú wọn mọ́ bọ́ sí tàkúté lọ́dọ̀ àwọn ẹni èṣù wọ̀nyí nìyẹn so táwa bá ti ń rírú wọn àwọ̀ ò tú àṣírí wọn síta pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n bá sọ. So. òní jẹ́ wọ́n ní wọ́n pé rárá o ẹ̀rí pé láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi dé parí ìfẹ́ lu ọ̀rọ̀ ẹnìkan tó sọ nípa ìlẹ̀rọ̀ bí kò sí ọ̀rọ̀ tí ìlẹ̀rọ̀ sọ fúnra rẹ̀. ó lè dá wa lójú wípé àparọ́ mọ́ o. tọ́wọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ kọ́ bọ́ọ̀ta náà kọ́ bọ́ọ̀ta àmọ́ kọ́mọ̀ rẹ̀ ti pé mi ò wá sínú igbó irúnmọlẹ̀ òun o. mi ò ní business pẹ̀lú igbó orúnmọlẹ̀ rẹ̀ tó mọ̀ pé n tí akàbọ̀ ọ̀tà yìí lọ́dọ̀ ti òdodo ni lọ́dọ̀ ti wa irọ́ ni ẹ̀ńkọ́ bọ́ta kí gbogbo ayé wá rí wa kájọ wá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ gbèsì lọ́wọ́ ní sí wa lọ́nà o bẹ́ẹ̀ tó ti fi ọ̀nà mọ̀ wá tán ẹ̀yin tẹ́ ń lọ́dọ̀ lẹ́rọ̀ ẹ òun bẹ́ẹ̀. ẹ kó ń bẹ́ẹ̀ ẹ ń bá kú bẹ́ẹ̀ o ó kú sí o láwo wa tó ká ṣíà ètò yìí bá a bá ṣe ń wò yìí ká rí i pé a ṣíà rẹ̀ kí àwọn tí wọ́n wà ní igun ọ̀dọ́ wa tá a jọ dọ̀rẹ̀ lórí Facebook káwọn náà láǹfààní àti gbọ́ ọ torí àmẹ́ntí ń lọ ọ̀dọ̀ lẹ̀rọ̀ àmọ́ tá a bá ti tètè gbọ́ báyìí ó ṣeé ṣe kọ́rọ̀ yìí kó ṣe àǹfààní fún wọn o kó ṣe wọ́n láǹfààní. ọjọ́ àwa náà sì ni pé kọ́lọ́wọ́n ọba kó fi ọ̀rọ̀ ẹ ṣe gbogbo wa ní àǹfààní. ní báyìí tí ó sí ìbéèrè míì mọ́ a ìjókòó rọ̀ so lórí ilẹ̀ rọ̀. ọjọ́ mẹ́rin la fi sọ báyìí ó ti tó báwọn. tún tẹ̀wé mi jáde irú ìsọkúsọ tí ń bẹ́ ń bì náà ní ọkọ̀ ọbẹ̀. kò sí dáadáa kan tó fẹ́ẹ́ ti ọ̀dọ̀ ẹ̀ wá. ó sì ti ní ẹ ń bá tako òun sámọ̀ kí sámọ̀ náà pa. èso òun ní náà kò sọ́kọ̀ ẹnu kùránì kò sọ́kọ̀ ẹnu kò sí kankan. so ọ̀la insha allah a padà sí orí alukur'ani alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá insha allah ẹ bá wa dárúkọ àwọn ènìyàn burúkú báyìí tí wọ́n ń bà wá á. lò gbà lọ́wọ́lọ́wọ́ yálà nínú ìlú Ìbàdàn àti ìlú mìíràn tí ẹ mọ̀ ẹ ṣe púpọ̀. dídárúkọ kọ́ ni kókó bí kò ṣe sísọ ohun tí wọ́n ń ṣe. so ẹni tá a bá láǹfààní àti sọ ohun tí ń ṣe á dárúkọ tiẹ̀ ok á dárúkọ tiẹ̀ àmọ́ nínú àwọn tí a ti sọ nǹkan tí wọ́n ń ṣe rí tá a ti sọ yálà tá a ti tẹ̀ síwèé tàbí tá a ti sọ sínú irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwọn tó jẹ́ èèkànnú wọn náà ni Ahmadiyya àti Tìjàníyà àwọn oníkọ̀dìríyà àtàwọn Ṣíà ẹ láwọn ilẹ̀ ẹ̀rọ kankan wọ̀nyí wẹ̀rẹ̀ tún làwọn tún jẹ́ wẹ̀rẹ̀ aburú làwọn tún jẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn tìjàníyà kọ̀dìríyà àmàdíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tàbí àwọn tí wọ́n èsà àáfàá àtọ́gẹ́pá láìmọ̀kan ni wọ́n bí ilẹ̀ rọ̀ tí wọ́n ti sọra wọn di kán wọ́n bẹ́ẹ̀ nu wọn tó máa ń ṣe wáàsí lórí tẹlifíṣàn lórí rédíò so ọ̀kan nínú wọn ni ṣàfáwùdíìnì ṣàfáwùdíìnì òun náà bí ilẹ̀ ọ̀rọ̀ náà ṣe rí lòun náà ṣe rí kò sí yàtọ̀ gbogbo wóróworó tílẹ̀ rọ sọ yìí náà lòun náà máa wí mo ti ṣe wáàsí kan nígbà kan rí ó ti ń lọ bí ọdún bíi méjìlá sẹ́yìn tí mo pè ní ah, the heresies of Shafauddin àwọn ọ̀rọ̀ asọ̀bẹ̀sìnjẹ́ Shafauddin ó náà lórí tẹlifíṣàn náà tí ó wèé láwárí tí náà pèrè nǹkan òun náà fún ara rẹ̀ lòun náà ń lò padà tún ọ̀rọ̀ tiẹ̀ sọ tó náà nǹkan kan náà jọ ni wọ́n òun náà lórí tẹlifíṣàn onirin tí n lo nkịna nkpịna ilẹ kina nkpị oloko ka ti nkpị biton ti nkọwa awon eyan lọ ilẹ kinekan ni ọnà olodo gbogbo awọn onwonyen won fẹ pesin jẹ ni eji na si won won ka nkpịra awọn ni musulumi ni eji na si won awa mo asiri won láti ibi ọ̀rọ̀ ẹnu wọn àti ibi ìwé tẹ́lòmíì ṣe jáde nínú wọn. gbé ẹ̀sìn rẹ sá fún wọn àmọ̀ràn tèmi nìyẹn o torí pé wọ́n pọ̀ ju ká máa dákọ̀ wọn lọ wọ́n pọ̀ nígbà ìjọba ò rí sí wọn òsín tó kàjọba pẹ̀lú pẹ́ẹ́nìkan péré ẹ̀ nígbà ó péré ẹ̀ láwùú náà ànítọ́ ọba ti péré ń pẹ́sidẹ́ǹtì tó péré ń gómìnà ó ti fírì lábẹ́ ìjọba nàìjíríà orílẹ̀-èdè ìsìláàmù ni o ti lé péré ní nǹkan kí nǹkan òfin ó gbé òfin máa gbé onítọ̀hún ṣẹ́ẹ̀sì rí àwọn èèyàn ní tí wọ́n ń wá lọ ọbẹ̀ náà kì í ṣẹ̀sìn àwọn náà ń wá gbára lọ ni wọ́n ń wá gbára wọ́n ń wá owó wọ́n ń wá iṣẹ́ ìyanu ni wọ́n ń wá káàkiri wọn ò sì rí iṣẹ́ ìyanu kankan ń bẹ̀ ju pé tí wọ́n ń ta sí ni ẹ̀sìn wọn sì ń bà jẹ́ ẹ má fẹ́ dáàbò bo ẹ̀sìn rẹ̀ kó súnmọ́ àáfà onísúnnà òjò báyẹn lọ bọ́ọ̀ bá kéwú ó rí àáfà tó kéwú tó sì ń lo kéwú rẹ̀ nílànà súnà ànábì irú àwọn bẹ́ẹ̀ ibikíbi tó o wà súnmọ́ wọn ohun tí o yí ọ bí wọ́n léèrè wọ́n sì máa kọ́ ọ lẹ́kọ̀ọ́ tó fi ní bọ́ sí ọwọ́ àwọn èṣù èṣù láàlú tó ń fi ẹ̀sìn bojú ọlọ́wọ́ fi wá sí kòǹgẹ́rẹ́. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا افرغ علينا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك